السلام عليكم ورحمة الله وبركاته Muhammad Sanusi láti iléeṣẹ́ Yayi TV à ń bẹ ní ọgbà àwọn bàbá wa àgbà Maulana Sheikh Jami Ogbólàlà àmọ̀wọ́ ọ̀kìn ọba wòlíì eh, a wà níbí láti wá ṣàbẹ̀wò àwọn tí wọ́n rólé de àwọn bàbá wa tó ṣe wípé àwọn ni wọ́n jẹ́ ayaari lọ́ọ̀dẹ ọkọ tí gbogbo ẹ fi ń dò tí ń dán báyìí ọlọ́run kó bá wa san wọ́n lẹ́san olóore kó má ti yá báyìí àdúrà nàbọ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam mama wa ọlọ́wà sálámà sílẹ̀ pẹ̀lú ọkọ̀ yìí. salamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatu. wọ́n lè tún sọ́wọ́ bí yàtọ̀ kí gbogbo èèyàn ọlọ́run ó bùn gbogbo wa islam á wa albarka anabi wa mọ̀ ọ́n. orúkọ mi ni sẹ́ẹ̀dá rọ́díàt. Mm. Muhammad Jami. búùlà ọdẹ àbọ̀tà àwọn màmá wa bóòlù ẹ ti jẹ́ sáwọn bàbá wa àmọ̀wọ́ kí ọba wọlé. èmi nìyàwó ẹlẹ́ẹ̀kẹta. nọ́mbà tírì làwọn màmá wa tóun náà sì dàrú tó hàn gédégbé yá wa àlùbáríkà yá wa dáadáa ẹni tí ò bá wù wá ká kọ́kọ́ béèrè ni wípé a rí pé màá tí ẹ ń bẹ ní ọ̀dẹ̀ ọkọ yìí a rí pé ẹ sì tún bẹ́ẹ̀ ṣe wà náà ìfẹ́ ìlélẹ̀ change ìyẹn ní bọ́dì òrà yẹn sì wà ní Ṣàngó ẹ̀dùn rí ẹ̀dùn wò dáadáa kí ni àṣírí tí bẹ́ẹ̀ tẹ́ ẹ lè sọ fáwọn obìnrin tí wọ́n ń wò wá báyìí àwọn ọlọ́mọge àwọn tọ́sẹ̀ fẹ́ lọ́kọ táwọn náà fi ṣerú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n fi dàgbà wọ́n ti bímọ wọ́n ti lọ́mọ ọmọ tó bí wọ́n fi wà tí ó bá wọn tí ó sì tún máa dán kí làṣírí ẹwà yìí ṣàkóbá. <laughs> àfáà ẹ̀ apanilẹ́rìn ni èmi gídà mi ọmọ mi àṣírí ẹwà ni pé kéèyàn máa sin lọ́run dáadáa gbogbo ẹni tó bá ti ń sin lọ́run ó máa ń ní ìlàpá lára wọn téèyàn gbogbo nǹkan ìwọ̀nba nǹkan téèyàn bá sì rí lọ́dẹ̀dẹ̀ ọkọ kéèyàn jó tẹ̀hún lọ́rùn hmm. kéèyàn má máa wo àwọn ẹni tó ń júyàn lọ àwọn ẹni tó ń wà lẹ́yìn yàn tán kéré síyàn ní kéèyàn máa wo jù torí kò sí èèyàn bá lọ́lá jù bẹ́ẹ̀ látúnrẹ́ lómi tó tún lọ́lá jù lọ téèyàn bá sì jẹ́ tí ò ní nǹkan kan á tún rẹ́lòmíì náà tí ò tún ní nǹkan tó ń ìyẹn lájẹ́ kọ́kàn ẹ̀ balẹ̀ lájẹ́ kó lè rí ibùdókò dúró sí. gẹ́gẹ́ bí sweetheart àwọn bàbá wa ń gbà tí wọ́n ń bẹ láyé tẹ̀sí mọ́ ọ́ dáadáa kí ni dẹ́ẹ̀ lè sọ fún wa ń pa wọn nípa ọ̀rọ̀ wípé márìjì nínú ilé bọ́kọ sí ń ṣe síyàwó àti pé kíta tiẹ̀ ni bàbá òun gan-an ẹ̀jẹ̀ káyé òun ẹni tí bàbá yìí bóòlù ẹ ti lè ròyìn wọn fún wa. Hmm. Shehu Jamiu èèyàn kan ni wọ́n àkàndá èèyàn ni wọ́n. àkàndá èèyàn ni wọ́n. àkàndá èèyàn ni wọ́n èèyàn ò lè ròyìn wọn tán àmọ́ díẹ̀ nírèfé èèyàn dáadáa ni wọ́n èèyàn dáadáa ni wọ́n olùṣe déédéé sì ni wọ́n wọn kì í fi igbá kan bọ̀ kan nínú gbogbo nǹkan tán bá fẹ́ ṣe fún ọmọ kan ọmọkùnrin kan wọ́n á ṣe fún gbogbo ọmọkùnrin gbogbo nǹkan tán bá fẹ́ ṣe fún ọmọbìnrin wọ́n á ṣe fún gbogbo ọmọbìnrin gbogbo nǹkan tán bá fẹ́ ṣe fún ìyàwó wọ́n á ṣe fún gbogbo ìyàwó ni wọn kì í ṣe èyí táwọn hmm. ọkùnrin máa ń ṣe sìn hmm. tá fún ìyàwó kan nìkan tán ní fún nǹkan nìkan tá fọmọ kan nìkan àwọn ò kì í ṣe bẹ́ẹ̀. alhamdulilayi bana ṣe déédéé púpọ̀. olùṣe hmm, déédéé. alhamdulilayi ìyẹn ń túmọ̀ wípé báwa náà bá fẹ́ fẹ́ àwọn mẹ́ta káwa náà fẹ́ kẹsàn-án ṣòkòtò àmọ́ ká ṣe bí bàbá <laughs> Eh, ká má fi ẹnìkan fi kẹ́kàn eh. gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a rí kọ́ lára yín ẹ ṣeun púpọ̀ mà ẹ ṣàdúrà fún iléeṣẹ́ wa yá ìjì àní ah. ìrànlọ́wọ́. Ah, ọ̀dọ́ ni yín o nǹkan tẹ gbé dání yẹn kódà ó impress mi gan ọlọ́run kò ṣàlékún ìtọ́sọ́nà fún yín bẹ́ẹ̀ àlékún mọ̀nà ọlọ́run ò sì ní jẹ́ ẹ ṣiṣẹ́ ẹ eh, àǹtí mi wá wá wá wá àti ìlọ ọlọ́run ó kẹ́ yín àlùbáríkà ànábì wa Muhammad sọdọlá mo wá fẹ́ fi àwọn ọmọ ṣéwù mi àwọn ọmọ ṣéwù blálà gangan lábẹ́ fi hàn wá yìí yóò ṣàwọ́ bẹ́ẹ̀ni kan bá pe rẹ̀ lọ́mọ ṣéwù blálà ẹ mọ́ da lóhùn o hmm. bó bá gbé kankan fún yín bó bá gbá yín gbogbo owó lọ́wọ́ yín kò tó kàn wá o. ṣéwù jamiu ni a ta. ẹgbẹ́ báwọn ọmọ wa ti kà wọ́n àwọn mẹ́rin náà lọkùnrin obìnrin sì ń jẹ́ márùn àwọn màmá wa tán ti wọlé lọ́wọ́ mọ́sàbá kẹwọn jẹ́ wọn. ìyáálé mi wọ́n ti kà wọ́n. tó wọ́n ti kà wọ́n. àwọn ọmọ náà fọ́tò wọn kàlẹ́ńdà tán ṣe. mẹ́rin làwọn ọkùnrin àwọn obìnrin sì ń jẹ́ márùn-ún tó ṣe pé àwọn mẹ́rin ni wọ́n kù nínú àwọn màmá wa Aisha Bulala ọlọ́mọsàbá àsàlẹ́kùn kí àtìgẹ́ wọn àti yusau náà bulala àwọn èèyàn àwọn yẹn ti kékeré lòun ti papòdà yusabu náà bunjami. ọlọ́mọṣàbà kí wọn bàbá yusa unknown ọlọ́mọṣàbà kí wọn gẹ̀wọ́n ẹ ṣeun púpọ̀ mọ́mọ́ wa ọlọ́run nígbà dàrú fọ́tò yìí àwọn ọmọ ẹṣẹ́wù náà wà bí àtàwọn mòlídìí. àwọn tí wọ́n jẹ́ mòlídìí wọn tó. nínú àwọn mòlídìí àwọn míì tó wà ti yà nínú àwọn mòrídìí tí wọ́n jẹ́ ọmọ ìyá wọn gbogbo ẹ̀ ló wà ń bí gbogbo ẹni tó bá ti ní ìdí ẹ̀ṣẹ́ àti kàn sí wa ẹ mọ̀ rí gbogbo ẹ̀ bàbá wa ṣé eh, Muhammad Lawal yá ìbálò àwọn náà bẹ́ẹ̀ mẹ́ wa bùkún gbogbo wọn pátápátá náà wọn ní ìdí ọlọ́run sábà àdó ti. ọlọ́run kó bá wa kẹ́yìn ọlọ́run kó bá wa kẹ́yìn ọlọ́run kó bá wa kẹ́yìn gbé Islam ga àgbéga àgbéga lọ́tù ọlọ́run máa ṣe fún wa láàyè ànábì wa mú ojú òní tí yan ọ̀dọ́ ní ọlọ́run ó bá wa dà yín lágbà láàyè ànábì wa mú ẹ̀ ní ṣìṣe ẹ̀ ní ṣìṣe ọlọ́run ò ní fi yín pa wá lẹ́kùn láàyè ànábì wa mú gbàtẹ́ bá wọn fẹ́yàwó ìyàwó alálùbáríkà bí ìyàwó ti wà tọ ọlọ́run pé ó jẹ́ wọlé láyọ̀ láàyè ànábì wa mú mẹ́sẹ̀lẹ̀ láàlẹ́ ọ̀sẹ̀ òbí ó jèrè yín ẹ̀yin náà ó jèrè ara yín láànábì wa mú mẹ́sẹ̀lẹ̀ láàlẹ́ ọlọ́run kó wa bá wa kẹ́ bàbá wa yáyè ọlọ́run kó bá wa kẹ́ wọn bójú kó bá wa fún wọn lẹ́mìí gbogbo àtàlàfíà mm. gbogbo ohun tó tara wọn jáde ọlọ́run kó bá wa jẹ́ kán lálùbáríkà kán lálùbáríkà ọlá ìyá wa.